الحمد لله رب العالمين الحمد لله الذي بحمده تتم الصالحات أحمده جل وعلا وأشكره وأثنى عليه وأستغفره وأسأله المزيد من فضله ورحمته إنه جواد كريم وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بسان إلى يوم الدين أما بعد ìmọ̀já ọkọ̀ fún ọlọ́run ọba o ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé ìdẹ̀ra rẹ̀ léwa lórí gbogbo ìgbà ní lóòrèkóòrè ní àti lọ́jọ́ gbogbo adúpẹ́ fún ẹ̀yin lógo awọ́ foríjì lọ́dọ̀ ọlọ́run à ń béèrè lọ́dọ̀ ọlọ́run bá pé kó ṣe àlékún oore rẹ̀ fún wa ó ṣe àlékún àánú rẹ̀ fún wa tọrọba aláàánú ni ìkẹ́ àti ìgẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kọlọ́ba ara lé ọ̀sán abẹ́rẹ́ o àti gbogbo àwọn tó bá wà sí wa lọ́mà tó gbòde alihakul yaqin èyí tó ṣe pé a máa ń gbéyàwó ní ìdájídájí báyìí pẹ̀lú àna ọlọ́run àwọn tó so nígbọ̀wọ́ ètò yìí òun náà ni ilé òun sílé ní kò so ní ìsẹ́yìn àlùkọ̀ránì òun sílé tó sì jẹ́ pé wọ́n ní dáadáa táwọn bá rí ń bẹ̀ kọ́ máa lọ bá àwọn òkú ọ̀run lọ́run àbẹ́lọ́run kọ́lọ́ba kó bá ṣàforíjì fún gbogbo àwọn òkú ọ̀run mùsùlùmí hmm, ẹ̀yin ará eléyìí tún ni wàásí wà tọ́wá bá kọ́ máa lọ bá àwọn òkú ọ̀run kọ́ máa lọ bá àwọn ọlọ́run yìí ó bá lọ díẹ̀ torí kóhun tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí ni àká múlímọ́kọ́ ọbẹ̀ àwọn ẹ̀kọ́ èyí tó ṣe pé ń bẹ fún sàárè wa àwa mùsùlùmí inú orí tọ́lọ́run bá kọ́ sí fún àdéhùn yìí ná tá a sì máa ń dúpẹ́ fọ́lọ́run bá ní gbogbo ìgbà òun náà ni pé nínú súnnà wọ́n yé sí mùsùlùmí papọ̀ mọ́ kèfèrí o nínú súnnà wọ́n yé sí kàfọ́ kèfèrí papọ̀ mọ́ mùsùlùmí o nínú súnnà tá a dé bá òun náà ni pé sàárè àwọn kèfèrí ń bẹ lọ́tọ̀ sàárè àwọn mùsùlùmí ń bẹ lọ́tọ̀ látòjọ ayé àwọn tó ti lọ síwájú wa náà lónìí adúpẹ́ fọ́lọ́run bá lórí eléyìí eléyìí ló fà nínú hadith kan tó gún régé àtànẹ́bí sọ́ọ́lá lọ́sọ́ọ́lá kò bórí mọ́ṣẹ́kì ànẹ́bí wábi sàárè àwọn ọ̀sẹ́bọ lójú ayé rẹ̀ ọkọ̀ ọ̀sọ̀ báyìí pé làkọ̀ọ̀dì sábàkọ̀ àwòlá ibìkọ́ ìrìnkẹsí ẹ̀ tàlásàmọ́rọ̀t pé ah oore ti gba wájú àwọn ènìyàn o oore ó ti sẹ wọn ti sàwọn ẹni ti sàfẹkùn oore ọsọ ọbẹ lẹ́ẹ̀mẹ́ta tó máa ta ala kọbóore kọbóore mùsùlùmí lẹ́yìn náà wá wá síbi àwọn sàárẹ̀ àwọn mùsùlùmí kọkọ ọwọ àṣọ báyìí pé làkọdé àdọkà àwòlá ìkọ ìrọ nkẹsí rọ ah àwọn ẹni yìí wọ́n mà ti ṣe kòńgé orí tó pọ̀ salasamorot ànábì sọ́ọ́lẹ̀ mẹ́ta bàbá ìnàmọ́ huwa yẹmṣe lásìkò gbà tí wọ́n ń lọ yìí ìlẹ̀hánẹ́tì bínúhù nẹ́dọ̀rọ̀ báyìí ló ṣe wò sọ́nà ibì kan fáyidà huwa bí rọ́jò lè yẹ́bùṣe báyìí nílùú kúbọ̀ àléhìn nàlẹ́ ọba wo àárín ibi sàárì bó ṣe rí arákùnrin kan nìyẹn lẹ́ńtọ́ bàtà ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ fàkọ́ọ̀ ọwọ́ àṣọba àwọn sọlọ́run wá sọ pé yá ha síba ṣẹ̀dùyàtẹ́yìn mo pè rẹ tó ṣe pọ̀ ọwọ́ bàtà méjì yìí wáyé hak wáyé hak kí kọlu ẹ̀ hẹ́lìkì ṣẹ̀bìyàtùk halki sabiyatak halki sabiyatak bọ́ bàtà rẹ lẹ̀ bàtà rẹ méjèèjì bọ́lẹ̀ fọdẹ́ dọ́rọ̀ nígbà tí arákùnrin yóò wò falamma arafa rajulu rasulullah sallam khalana alayhi farama bihima nígbà tó ń ní orí orí pé oúnjẹ ọlọ́run bá náà máa ti bọ́ bàtà rẹ lẹ̀ òun náà bá sọ bàtà rẹ̀ nù níbẹ̀ láti rí pé àsínú ẹ̀kọ́ òun náà ni pé ta bá fẹ́ wọ itẹ́ àìwọ bàtà wọ́bẹ̀ o wọ́n tọ́ máa wò pé kí ni kí ni fi ń ṣe àbúdárò ló gbádé sí jáde ìsáyé náà gbé jáde ibùdó mọ́já jáde; gbádé ìmọ̀mọ́ akíw náà gbé jáde ní mùsẹ́dákì wọn àdísì tó sì lálàáfíà àtàlù àjìbà ló ń tẹ̀ ẹ̀yìn èèyàn mi ìyẹn fi wá jẹ́ pé inú orí tọ́lọ́run bá ti ní ká máa rí òun náà pé ọmọ àádámọ̀ pátá inú orí tọ́lọ̀ ti fáà mùsùlùmí mú ní ẹni pé sáré òwúlẹ̀ múnira wá rárá ọ̀bá ìrọ̀rùn lọ́bádé sì pàṣẹ gbé inú kó sí o rárá àgbè sínú ilẹ̀ náà ló fi jẹ́ pé náà ẹ̀kọ́ tá a máa gbọ́yé lónìí òun náà ni pé ìpèsè kalẹ̀ fún sáré ẹni síwájú kéyìn ó tó wọ́n lọ́wọ́ jẹ́ náà ọkọ̀ tọ́ wá ṣáájú tọ́ lọ ra itẹ́ fáwọn mùsùlùmí tó sì sọ pé tó lè bá ti kú tán ẹ̀sìn mi bẹ́ẹ̀ o gba àwọn apàdà ní ètò ọlọ́run àsìwọ náà ló ń wò tó tiẹ̀ mọ̀ pé ìwọ̀gàn lọ́ọ́ jẹ̀ ní alákọ̀ọ́kọ́ sùn tó burú bẹ̀ kí yọra ibi tí wọ́n síyàn sí àṣàṣẹjọ́ jẹ́nu ilé nínú àwọn ìta padà máa sọ ni. bákan náà nínú kan tó yẹ pé àṣeléwọ̀ òun náà ni pé kí a máa sinra wa sí àwọn àyè èyí tó ṣe pé bóyá bí kéèyàn sọ̀kúnù ní ọ̀jẹ̀ bí kéèyàn máa lọ sìnkú sórí àtà àfẹ́ o àfẹ́ o bí kéèyàn máa lọ sin òkú sínú ilé àfẹ́ o àfẹ́ rárá ti wulẹ̀ ọmọ gbogbo àwọn fòkọ̀há ni wọ́n panu pọ̀ pé ọ̀sẹ̀tọ́ nígbàtà bá fẹ́ gbẹ́ sáré òkú wa a lè gbẹ́ ládùú òun ní ẹni kòtò tó jí tọ́bá jí ìtẹ́ tó dé bí igbáyà a wá yọ yàrá sísàlẹ̀ sí ẹ̀gbẹ́ ọ̀nà kíbla òun là ń pè ní láhàd tàbí bẹ́ẹ̀ kọ́ wọn lọ́sẹ̀ tọ́ ní a lè ṣe ṣákù ṣákù nípa àti máa gbẹ lọ àwọn tí wọ́n gbẹ lọ àwa ọ̀ra yọ ihò kẹ sáàrin sí méjèèjì náà lọ ṣùgbọ́n bó ti yẹ olùmọ̀ sọ pé láàdù dáa ju ṣákù lọ ìyẹn ni pé ìta gbẹ́ tó jí tàwa yọ yàrá tẹ́gbẹ́ ọ̀nà kíbla wọ́n daju dáa ju ìtẹ́ pé agbẹ́ títí ń jì lọ yàrá ilẹ̀ ẹlẹ̀ yẹn ìlà ń pè ní ṣákò ṣùgbọ́n o ṣákò ni wọ́n máa lóore tọ́bẹ̀ ti jẹ́ pé tá a bá gbẹ́ láàdù yóò máa yẹ ìyẹ̀pẹ̀ yẹn lè yẹ látòkè ṣákò máa lóore jù lọ o ó ti ẹ̀kọ́ níbi àmọ́ musa aláà sọ pé aláàdù lánàá ṣákò lè bẹ̀rẹ̀ rí náà àdéhìí yẹn àwọn afáṣọ àkópọ̀ lórí ẹ̀ èyí ti pé ọ̀lá láàfíà o wọ́n kí ni túmọ̀ rẹ̀ ju gbogbo ẹ̀rọ kẹsìdítà lọ́nu méjèèjì náà kò sí ìta àlè ṣe ṣùgbọ́n ó ti ẹ̀ pé láàdù lọ́ dáa jù ṣùgbọ́n ṣákò ọmọ àdàjù láàdùlọ ọba ti pé tàbí ìgbẹ́ láàdù òkò tòkè ìwò tá a yọ yàrá sí ọ̀nà kíbla tàbí ìgbẹ́ ó lè jẹ́ nìkan tí ó yẹ látòkè àjẹkù ṣákò dàjù lọ ń gbàdá o bákan náà nínú súnà òun náà ní pé sàárè òkú àwọn mùsùlùmí afẹ́jẹ́ ká gbẹ́ ẹ̀mọ́pù cupboard kíkó sàárè ní ọkọ̀ jí nínú súnà lọ́wọ́ lè sàlẹ́wọ̀ hadùn aláàbọ̀ àjẹ́ kò sí gbèdéke fún ní ìtọ́lá láàfẹ́ ọ̀dọ̀ àwọn ọ̀fà bó ti yẹ pé àwọn àfà mi sọ pé tó bá ti dé igbá àyà ó ti dà bẹ́ẹ̀ mí náà afẹ́jú ojì bákan náà gbogbo àwọn fòkànhá ni wọ́n panupọ̀ pé jawaazu ilẹ̀ kọ́ ilẹ̀ mọ́yì ti fìdí báhà ìdáta adára lọ sódò bí i ilẹ̀ sáàhìlì ọ̀rọ̀ àjẹ́hì tẹ̀kìlì hì bìyẹn ṣubú fìdí báhà kama tafakò alákàrà fìdí tàbóòtì àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé pé ó ṣẹ̀tọ̀ òkú wa a lè jú ní omi o tọ́ ipa bá wà nínú omi alágbálógbó ẹnìkan sì kú káwa tó débi tí pé yẹ̀pẹ̀ wà òkú ní ó ti máa rùn kò sí ohun tó borí láti jù sínú omi o nínú àgbọ́yẹ̀sìn mùsùlùmí ni o bí àgbọ́yẹ̀sìn mùsùlùmí ni o tí mùsùlùmí bá jẹ́ nìkan tó yẹ pé ó ṣera rẹ̀ bẹ́ẹ̀ tó yẹ bára rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tọ́lọ́ kú sí eh, inú ọkọ̀ ojú omi lásìkò yẹn ní alagbalúgbó omi wọ́n sì wà kí wọ́n tó di pé wọ́n bá òkú eh, wọ́n bá ibi tí yé fẹ́ dé wọ́n dé ibi tí yé fẹ́ dé ọjọ́ máa lọ kú yóò ti máa sìn dín tàbí nǹkan mi lè ti máa ṣe tàbáwọn okùnfà míì tí wọ́n bá ní bùkátà sí láti ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lè jù sínú omi ó ti jẹ́ pé àsìkò yìí àwọn olùmọ̀ ní pé kàkà tó fi ààyè wọn kẹ́ jù síbẹ̀ lásán tí wọ́n bá ní bó sí tí wọ́n lè lò wọ́n lè gbé e sínú bó sí gbà náà bákan náà ó ṣètọ́ fún wa kó ṣe pé ká òkú wa ní àsìkò tó fẹ́ sí yìí kọjá pé yèèpẹ̀ ọ gbọ́dọ̀ bá sára ara rẹ̀ ìbá bá mùsùlùmí máa ń sìnkú nù o kí yèèpẹ̀ ọ kàn la má jẹ́ pé kó sí ni ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà òkú sínú sàárè káwá da bó bẹ́ẹ̀ rárá o ni wọ́n fẹ́ káwá òun náà ní ká wá bíríkì èyí tá fi so tá fi ṣe ihun tí ó ṣe yàtọ̀ láàrin òkú wa àti ìyẹ̀pẹ̀ tá fẹ́ dàlé lórí tọ́wá ikú bẹ́yà láàrin lábágbẹ́ bíríkì yìí láti fi dè mọ́ ẹgbẹ́ bí ihò tá gbé sílẹ̀ ọ̀nà kíbla kó tó di ká da ìyẹ̀pẹ̀ sí gbogbo ihò èyí tá kọ́kọ́ gbé lọ sàlẹ̀ gìrì wọ́n dá ikú ṣàkù lákọ́kọ́ gbẹ́ bíríkì yìí láwá padà gbélé lórí kó tó di ká da ìyẹ̀pẹ̀ bò tí ọ̀bá sí bíríkì ló tó fún pákó ìpìlẹ̀ kọ́ ni pákó kódà pákó àwọn àfa kọ́ ọ́ ká lò ṣùgbọ́n gbàtẹ́ pé bíríkì lọ́dọ̀ tí wọ́n bí ó ṣòro ó lò omi ń bà jẹ́ òjò hàn léèmà ló fi jẹ́ ọjẹ́ pé láti lo pákó náà nígbà jẹ́ pé òun náà ní bùkátà sí bí òṣùn tó burú bẹ̀ láti jẹ́ pé ká sí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ òun náà níbi sàárè ọkùnrin la fẹ́ jẹ́ kó sin ọkùnrin o ọkùnrin ni kó sin ọkùnrin ó sì dáa púpọ̀ kó jẹ́ pé bóyá àwọn ààyò rẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àwọn fámìlì rẹ̀ àwọn ni kí wọ́n sin táwọn míì bá kún wọn lọ́wọ́ kò sí ohun tó burú bẹ́ẹ̀ ọkùnrin kọ́ máa ṣe ọkùnrin bákan náà níbi wíwẹ̀ ọkọ afẹ́jẹ́kọ́wọ́ ìyàwó ìyàwó afẹ́jẹ́kọ́wé ọkọ tí ó bá ti sáǹfààní bẹ́ẹ̀ fún wọn ọkùnrin ní kọ́wé ọkùnrin o obìnrin ní kọ́wé obìnrin ṣùgbọ́n tá a fẹ́ gbé òkú sínú sàárè ọkùnrin ni ó gbé òkú sínú sàárè ọkùnrin náà ló gbé obìnrin sínú sàárè bí ìtọ́lá láàfíà nínú ẹ̀sìn tiwa yìí tó ṣe tí ń ṣe sànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam báyìí yóò kójú obìnrin tó àwọn ọkùnrin àwọn ni wọ́n jẹ́ nìkan tí pé wọ́n sin obìnrin sínú sàárè akáràṣe òṣèlú tó burú nípa pé àwọn tí ó wọ̀ nù sàárè wọ́n gbọ́dọ̀ jẹ́ yìí kan àwọn tá a bá ti rúkú ya lè rúkú ní ẹ̀gbà òun náà ní ká wọ bẹ̀rù nínú ẹ̀kọ́ tí ń bẹnu sàárè bákan nínú ẹ̀kọ́ tí ń bẹnu sàárè òun náà ni pé kò sí àkókò tá a lè lọ sin òkú wa lẹ́yìn àwọn àkókò tí wọ́n ti kọ̀ fún wa yẹn lẹ́yìn àkókò tí wọ́n ti kọ̀ fún wa yẹn tóun bá wà látàrí tóun bá sẹ̀ ń yọbọ̀ tóun bá wà látàrí àti ìgbà tí òun bá ń lọ ọwọ́ àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta yìí tí kọ̀ndíṣàn bá béèrè fún náà òsùn tó burú láti jẹ́ pé ká sin òkú nígbà náà bákan náà nínú ẹ̀kọ́ tí ń bẹ fún òkú wa òun ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa pé gbogbo ìgbà yòówù tí a ti sin òkú nínú ẹ̀kọ́ náà ni pé tàbá sí tán kásàdúrà fókú wà nínú ẹ̀kọ́ tí ń bẹ fún òkú èyí tí ipa fẹ́ sìn yìí òun náà ni pé a fẹ́ jẹ́ káwẹ̀ káwẹ̀ òkú mùsùlùmí a máa ń wẹ̀ ni o gbogbo wa náà la mọ̀ bá ṣe wẹ̀kú ohun tó ṣe wá lè mọ̀ ni pé gbogbo ẹ̀kọ́ bá ṣe wẹ̀kú yìí láwọn yẹn tún gbé sí bá ṣe wẹ̀ jẹ́nẹ́bà bá ṣe wẹ̀ nẹ̀fàásì bá ṣe wẹ̀ áìdọ̀ bá gbogbo bí wọ́n ṣe wẹ̀kú lẹ́lòmíì lọ ló fi jẹ́ kó fi lé e. lẹ́lòmíì ò ní jẹ́nẹ́bà lá ìṣe ń bí wọ́n ṣe ń wẹ̀kú tó ti jó dúró tì wọ́n lólè òpé wọ́n ti máa wẹ jẹ́nẹ́bà ní èyí sì ṣe bẹ́ẹ̀ o súnmọ́ àwọn àfa kò kọ́ bó òun ṣe máa ń wẹ jẹ́nẹ́bà ṣùgbọ́n kù lọ́ta kó nǹkan ní wẹ̀ rẹ̀ àwa là ń wẹ̀ á wẹ̀ lọ́nà ti sì pé yọ́ gbà rọrùn fún wa á kọ́kọ́ tẹ̀ nínú nígbà bá tẹ̀ nínú tán iná ìlú ọ̀sẹ̀ tó di pé á fọ ìdí rẹ̀ tàbá fọ ìdí rẹ̀ tán á wá sàlùwàlá fún tàbá sàlùwàlá fún tán á wà wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta so kó tó di pé á wẹ̀ ní àwọn aṣọ aṣọ tá a fẹ́ jẹ́ àwẹ̀ àfẹ́jọ́ jẹ́ pé tó bá ikọ́ obìnrin ọkùnrin ni aṣọ mẹ́ta táìpẹ́ obìnrin ni àfẹ́jọ́ jẹ́ kí ó pé aṣọ márùn-ún bákan náà gbàtà bá ti àwẹ̀ lásọ táyì àwọ̀ akẹrùn sí ìlà mùsùlùmí kò sí ohun tó burú kẹ́ni tó jẹ́ mùsùlùmí kó tó kú ọ sàsọ́ọ́lẹ̀ pé tí bá ti kú tán ọmọ ìyá mi báyìí ni kó kírun sí mi la kò sí ohun tó burú bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ bákan náà ni kò sí ohun tó burú kó ṣe pé ẹni tó jẹ́ ẹni eré ó kírun sí òkú wọn la àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ fún wa nípa pé òkú nígbà tí wọ́n bá sí tán ìjẹ́ a lè jẹ́ nìkan tó ṣe pé a lè kírun sí la